ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ìwà gbogbo lè ń kọ́ àkó ọ̀sẹ̀ tútù ẹ̀ní ó máa tù wá lára o I wish um, queen wa queen Naomi ní happy birthday ẹ máa ṣe púpọ̀ ọdún láyé o gist tẹ̀ní òun ni wípé kábíyèsí wọ́n bẹ queen Naomi kí wọ́n tẹ̀lé àwọn lọ sí Germany ṣùgbọ́n wọ́n ní queen Naomi ní àwọn ò lè lọ nítorí pé àwọn ní church program bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n bẹ Dr Elizabeth náà ṣùgbọ́n wọ́n ní Dr Elizabeth náà ní àwọn ò lè lọ ẹ̀yin èèyàn lé bí wọ́n ṣe ní àǹtí wa pé wọ́n bẹ̀rẹ̀ sí sunkún wọ́n bẹ̀rẹ̀ sí bínú lórí ọ̀rọ̀ Germany yìí nítorí pé wọ́n sọ fún kábíyèsí pé kí àwọn take off níbi iṣẹ́ kí àwọn lè wá bá wọn wọ́n ní kábíyèsí dẹ̀ ní ibi tí àwọn lọ iṣẹ́ làwọn lọ ń ṣe níbẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Mashallah, G. Stephen King. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola ń kí o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn wọlé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní masholagist tv ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé wọn ni àǹtí wa bínú nítorí pé kábíyèsí ni iṣẹ́ làwọn lọ ṣe ní Germany àwọn ò lọ fún pleasure wọn ni èyí ò bá àǹtí wa hí lára mu wọ́n nítorí pé ó ti pẹ́ tí ó ti wà pẹ̀lú kábíyèsí ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ kábíyèsí tí wọ́n bá ti ní àwọn ò ṣe nǹkan ṣe ni gbogbo àwọn olórí yìí máa ń rè pé bóyá Queen Naomi ni nítorí Queen Naomi ni wọ́n fi ń sọ wípé àwọn ò nǹkan kan kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé kábíyèsí wọ́n ní àṣẹ láti sọ nǹkan tó bá fẹ́ sọ ṣùgbọ́n lójú tiwọn wọ́n máa ń rè pé bóyá nítorí pé Naomi ni wọ́n fi ń dìnáì àwọn láti ṣe àwọn nǹkan tí àwọn bá béèrè lọ́wọ́ wọn kò dẹ̀ rí bẹ́ẹ̀ rárá so ṣe mọ̀ pé Naomi ni wọ́n mọ programs wọn àwọn mọ programs wọn tí kan Naomi ò bá ní time láti lọ sí anywhere wọ́n á sọ fún kábíyèsí adult ni wọ́n yàtọ̀ sí yẹn gbogbo àwọn um, church um, meeting tó ń ní wọn kàn lè ṣàdédé cancel ẹ̀ nítorí pé wọ́n fẹ́ travel ṣe mọ̀ so wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ bi Dr Elizabeth náà wọ́n ní Dr Elizabeth ní àwọn ò lè lọ because bá a ṣe gbọ́ wọ́n ní àtìgbà tán ti dé láti Switzerland láti lọ ṣe fún medical check-up ìgbà yẹn náà ti wà ní màgòdò ní ilé wọn ilé àwọn parent wọn tó wà lẹ́kọ̀ọ́ ṣẹ̀dẹ̀ mọ́ pé aṣọ gist náà ta ní àwọn family kábíyèsí ti ń sọ fún wọn kó padà wá sínú palace pé in fact kábíyèsí ń bẹ̀ wọ́n àti ẹ̀túgbọ́ kan tán ni pé wọ́n ní kí náà ń bẹ Dr Elizabeth fún pé ṣé ọmọdé ni Dr Elizabeth ni tí wọ́n bá fẹ́ padà wá sínú palace wọ́n á padà wá sínú palace nǹkan tá a gbọ́ nìyẹn pé àwọn olórí yìí sọ allegedly so ẹ̀yin èèyàn lé kábíyèsí wọ́n mọ̀ wípé tí Dr Elizabeth ò bá sí nínú palace ojú àwọn ni àwọn pé àwọn family. kábíyèsí náà dẹ̀ mọ̀ wípé ojú kábíyèsí ni Dr. Elizabeth because ẹ̀yin náà ẹ̀ wo gbọ̀n nǹkan tó yẹ pé Dr. Elizabeth ń ṣe nígbà tí wọ́n wà nínú palace tó jẹ́ pé àwọn nìkan náà ní kábíyèsí fojú jọ ṣó ti yẹ yín by protecting kábíyèsí all the time ni wọ́n protect kábíyèsí àti Queen Naomi so right now ìgbà tí kábíyèsí ń lọ sí Germany àwọn méjì tí wọ́n ní kí wọ́n accomplish àwọn lọ sí Germany nígbà tí Queen Naomi ti láwọn ò lọ wọ́n ní wọ́n pe Dr Elizabeth wọ́n ní Dr Elizabeth láwọn ò lè lọ ṣó ti yé àmọ́ best reason tó fi ní àwọn ò lè lọ àlè sọ fún yín ṣùgbọ́n wọ́n ní pé ìgbà tí àǹtí wáhé tán pé kábíyèsí páwọn fẹ́ wá ipá wọn máa take off wọ́n ní kábíyèsí ní kán dúró síbi tán wà wípé wọn ò ní láti take off o wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ba àǹtí wáyé nínú jẹ́ bí a ṣe gbọ́ àlẹ́jìlì ni o la ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn lé advertise fún collection center store wọ́n ń ta bàtà bàtà tí wọ́n ń tà bàtà tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ kò ní tètè bàjẹ́ ni ó dáa kéèyàn fi owó èèyàn ra nǹkan tó jẹ́ pé ó máa ń last kó tó di pé ó máa bàjẹ́ ẹ̀yin èèyàn lé bàtà tí wọ́n ń tà láti size eight títí dé fourteen ẹ̀yin tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com wọ́n ń ta fourteen karat gold eighteen karat gold ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com ọlọ́run elédùnmarè á ràn gbogbo wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni à ń advertise fún royal beauty store àwọn náà ń ta fìlà fìlà tẹ́ ẹ bá dé tó jẹ́ pé ẹ lè dé sí aṣọ kaftan native eh, irú àti bùbá skirt and blouse gbogbo ẹ̀ ni wọ́n ń tà èyí tí wọ́n fi òfin ṣe gan ó wà ń bẹ̀ èyí tí wọ́n fi màtíríà náà ṣe wà ń bẹ̀ ẹ kàn sí wọn ní royalstoregoods at gmail.com mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi mo dẹ̀ tún fi àsìkò yìí dúpẹ́ fún ọlọ́run fún birthday Queen Naomi o ní agbára ọlọ́run èmi á ṣe ọdún láyé o ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé fún àdúró tì yín lórí channel mi ọlọ́run elédùnmarè á bá gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.